ọmọ olóògbé tí ọmọ náà bá jáde kò ní tẹ́ ọ. wọ́n ní kí ẹ náà fọba jẹ ilé ẹ̀fẹ́ fọba jẹ bàbá yín kọjọ mi. padà. kí lè ṣe mi èso ń fọ́ lọ́hùn. so ó ń tàn wá ń gbó amọ́ra ni ó ṣe mí bí kí n ní kí n kàn sí mi. ẹnu ẹ sọ̀rùn. tó o bá ti fẹ́ràn èèyàn báyìí àṣìṣe olúwẹ̀ ló máa wá. wàá wá tọwọ́ lọ́wọ́ yíyá ó ti tó ó mo ti géètì yín. ọmọ gbòrògọ́ là wá a ti mọ bẹ́ẹ̀ máa ń ṣe àmọ́ bó ṣe ń lọ ẹ wa lò àbí kì í ṣe bẹ́ẹ̀ kò ṣe kọ́tẹ́ ẹ̀ wá nìyẹn. gbígbádùn o ẹ máa sanwó by fire by force. ilẹ̀ mọ̀ tí wọ́n ti pò mọ́lẹ̀ bí ẹ ti múlẹ̀ ẹ lọ rí bẹ́ra yín nímúlẹ̀ tẹ́ ẹ lè gbó ó ní tolúwo dùn fún ẹ̀ tètè náà àbámọ́dá òbí dá ti ọmọ sẹ́yìn ọ̀sẹ̀ tó á sì dá ti ọmọ sẹ́yìn.